máa ná nínú t'Olúwa fún ọ ikú ń bẹ máa ná nínú t'Olúwa fún ọ òjijì ló máa ń dé máa ná nínú t'Olúwa fún ọ àìtí kú rẹ lówó fi jẹ́ tiẹ̀ tó o bá ti kú owó ọ̀jẹ́ tiẹ̀ mọ́ o ó ti di tàwọn tí ó jogún rẹ̀ torí ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam ó ní sọ́wọ́ yín lẹ fẹ́ràn jù ni àbówó àwọn tí ó jogún yín wọ́n ń bi àwọn sàábé léèrè àwọn náà ń bi yín léèrè lónìí